بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على محمد وعلى آله وصحابته أجمعين ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tó ń sọ fún wa nípa bí súnà nẹ́bí ṣe máa ń ṣiṣẹ́ pẹ̀lú alukur'an ní iṣẹ́ tí wọ́n ti sọ síwájú lẹ́ẹ̀kan yẹn àpẹẹrẹ kẹrin rèé Allah subhanahu wa ta'ala nínú suratul nisa aya one zero oh one Allah sọ pé wa idha darabtum fil ard nígbà tí ẹ bá rin ìrìn àjò lórí ilẹ̀ falaysa alaykum junahun ẹ ní ìbáwí ẹ ní ẹ̀ṣẹ̀ à ń tẹ́kṣùrú mẹ́nà sọ́láàtì ẹ ní ẹ̀ṣẹ̀ pé tẹ́ ẹ bá gé irun kù tẹ́ ẹ kí irun tẹ́ ẹ gé e kù in khiftum an yaftinakum alladhina kafaru pẹ̀lú májẹ̀mú tí ó bá já sí pé ẹ̀rù ń báyìí pé an yaftinakum alladhina kafaru àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n máa fòòró yín tẹ́ ẹ bá ti ń bẹ̀rù pé ìfòòró máa ti ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ wá sí yín ẹ yá gé irun yín kù ẹ gé e kù ẹ dín e kù fàzọ́hìrò hádìhìlẹ̀ àyà ohun tó hàn nínú àyà yìí yẹtẹ́dì ó ń túmọ̀ sí pé. anna kọ́sìrà sọ̀láàtì fi safar, ó ń túmọ̀ sí pé dájúdájú ìgérun kúrú ìdírun kù lórí ìrìn àjò mọ̀ṣírùtùn làwù alkhawf pé wọ́n ṣe ìpáyà ní májẹ̀mú fún un ohun tó hàn náà yà inú bọ́lá ti sọnù pé tẹ́ ẹ bá ṣèrìn àjò ẹ lẹ́sẹ̀ láti dírun kù tí ẹ bá páyà. ẹ́ tí ẹ bá páyà pé àwọn kèfèrí wọn á fòòró yín so ohun tó hàn nú àyà yìí nìyẹn pé a dá pé tá a bá ṣèrìn àjò tí ọba ti sí ìpáyà pẹ́nikẹ́ni lè dí wa lọ́wọ́ ó lè kó wa sínú wàhálà kó o kírun rẹ kó o kí pé ni ntí kùránì sọnù. wàlídàálìkà sáàlà báàdù sọ̀hábà. Rasulullah sallallahu alayhi wa sallam nítorí ìyẹn ni àwọn kan nínú àwọn sọ̀hábà wọ́n fi bi òjíṣẹ́ ọlọ́run léèrè pé fàkọ́ọ̀lù wọ́n sọ pé má bàa lúnà má bàa lúnà nàkṣùrù wàkọ́dí àmì ńnà what is our problem kí gangan ló mú wa ná ta tó fẹ́ máa dé òkú mọ́ kò sí problem mọ́ ọkàn wa ti balẹ̀ ọlọ́run ti fi ẹ̀sìn ẹ̀ borí kò sí pé kèfèrí kan tún wá ń dúnkòkò mọ́ wa mọ́ kí ló tún wá kù táàtù wa máa dé òun wa kù tá a bá ti wà lórí ìrìn àjò ẹgbọ́n tí hmm, ẹni tó lọ́n fi ṣẹ̀rí àná ẹ̀rọ agbọ́n tó wí. sọ́dà kọ́tùn sàrà ni o kàsọ́dàkọ̀ lọ́wọ́ bíi aleikum ọlọ́run ló fi ṣe sàrà fún yín fàákì bìlú fàkbàlù sọ̀dàkọ́tàhù fàkbàlù sọ̀dàkọ́tàhù ẹ tẹ́wọ́ gbàsàrọ̀ ọlọ́run ọ̀rọ̀ pé kèfèrí kan dín lọ́wọ́ is not an issue is not a point to disqualify you láti kírun kọ́sìrù agasi pé inikiftum anyafitinakum lẹ́dínà káfàrú lẹ́yìn sábì sharti kì ṣe májẹ̀mú nínú sẹ̀ríà tọ́ ọba ti rin ìrìn àjò ẹni ìrìn àjò kò lẹ́tọ̀ọ́ láti dín òun rẹ kù kèfèrí dí ọlọ́wọ́ ni o kò dí ọlọ́wọ́ ni o tọ́ ọba ti lè rìnrìn àjò nítorí wọ ìrìn àjò o ti lẹ́tọ̀ọ́ láti dín irun kù irun tó wà dínkù náà ta ni ó tún wá sọ ọ́ àdébì náà mà tún ni súnà náà mà tún ni torí wípé ńgbọ́ ọlọ́ọ̀ ni ẹ̀ lẹ́sẹ̀ láti dín irun kù àti gbàpọ̀ lọ́wọ́n dákọ̀rùn wákàtí márùn-ún kùránì kò dákọ̀ lórí kò dákọ̀ áṣírí báwo ló sì fẹ́ dínkù sọ. ṣé ìnàró nìkan ló kì í bẹ́ẹ̀ ni ó fi rùkú àti sùjúdù lẹ̀ àbọ̀ mú ìnàró àti rùkú ó fi sùjúdù lẹ̀ ọ̀dà rákà méjì ìtàsùnbá mélòó ló kì í bẹ́ẹ̀ ọ̀fẹ́ dé rùkú ni o ọ̀sì fẹ́ lo súnà níbí ọ̀fẹ́ ládìsì mélòó ló kì í rákà méjì àsùnbà mélòó ló kì í nu àyílà àlàsárì magiribi ìṣáì tó fi sọ pé ó dínkù ṣé tọ́ bá sá ti kí rákà kan só ti dínkù náà nu òkúkú dínkù náà nu àbí tọ́ bá kí rákà mẹ́ta dípò rákà mẹ́rin ó ti dínkù náà nu sọ rí pé ayé èrè ò lè ní kò lè lógùtù láì lóṣù náà ìrùntọ́lọ́ ní adínkù hadíìsì náà ló sọ èwo ládínkù ó láàdì dá sùbá kú o abẹ́rẹ́ báwọn súnà mọ́dì àsùbá kú o mọ́dì mọ́gíríbù kú o ọ̀wọ́ mẹ́ta péré ló dínkù lórí asri and ishai ọ̀wá ní kùránì nìkan ni wọ́n máa lò ò ní lo hadíìsì ó sì ń kírun kọ́sírù òun kírun kọ́sírù fún wípé àtúbà ń dín òun kù sàrá àdìtọ́ ló ń ṣe fún wa ẹ bá a máa gun plane kẹfí ṣe ìrìn àjò ẹ bá a máa gun ọkọ̀ ojú omi kọ́mọ̀ sí wàhálà kẹ máa wọ luxurious bọ́ọ̀sì kọ́mọ̀ sí wàhálà tẹ ẹ bá ti ṣe ìrìn àjò ẹ gba sàrá ọlọ́run àbọ̀ ọkọ̀ sàrá ọlọ́run lọ́wọ́ ọlọ́run fẹ́ fún ọ ní nǹkan ọwọ́ akọ̀ pé ara o ò ní díẹ̀ ta ni ọ́ tó fi ní díẹ̀ ntẹ́kṣùrú mẹ́nà sọ́làt ẹ ní ẹ̀ṣẹ̀ pé tẹ́ ẹ bá gé irun kù tẹ́ ẹ kí irun tẹ́ ẹ gé e kù in khiftum an yaftinakum alladhina kafaru pẹ̀lú májẹ̀mú tí ó bá já sí pé pẹ̀lú báyìí pé an yaftinakum alladhina kafaru. àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n máa fòòró yín tẹ́ ẹ bá ti ń bẹ̀rù pé ìfòòró máa ti ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ wá sí yín ẹ yá gé irun yín kù yẹtẹ́dì ó ń túmọ̀ sí pé anna kọ́síra sọ̀lá ti fi sáfárì ó ń túmọ̀ sí pé dájúdájú ìgérun kúrú ìdírun kù lórí ìrìn àjò mọ̀ṣírùtùláhù alkhawf pé wọ́n ṣe ìpáyà ní májẹ̀mú fún un ohun tó hàn náà yà inú bọ́lá ti sọnù pé tẹ́ ẹ bá ṣèrìn àjò ẹ lẹ́ṣẹ̀ẹ́ láti dé òkú tí ẹ bá páyà ẹ tí ẹ bá páyà pé àwọn kèfèrí wọn á fòòró yín so ohun tó hàn nú àyà yìí nìyẹn pé agásí pé tá a bá ṣèrìn àjò tí ó bá ti sí ìpáyà pẹ́nikẹ́ni lè dí wa lọ́wọ́ ó lè kó wa sínú wàhálà kó o kírun rẹ kó o kí pé ni ntí kùránì sọnù. So, wàlídàálíkà sáàlà báàdù sọ̀hábà rasulallah sallallahu alayhi wa sallam nítorí ìyẹn ni àwọn kan nínú àwọn sọ̀hábà wọ́n fi bi òjíṣẹ́ ọlọ́run léèrè pé fàkọ́ọ̀lù wọ́n sọ pé má bàa lúnà má bàa lúnà nàkṣùrù wàkọ́dí àmínà what is our problem kí gangan ló mú wa ná ta máa dé òkú mọ́ ṣe bí kò sí pọ́blẹ́mù mọ́ ọkàn wa ti balẹ̀ ọlọ́run ti fi ẹ̀sìn ẹ̀ borí kò sí pé kèfèrí kan tún wá ń dúnkòkò mọ́ wa mọ́ kí ló tún wá kù táàtù wa máa dé òun wa kù tábà ti wà lórí ìrìn àjò ẹgbọ́n tí hmm, ẹni tó lọ́n fi ṣẹ̀rí àràn ẹ̀rọ agbọ́n tó wí sọ́dà kọ́tùn sàrà ni o tàsọ́dà kan lọ́wọ́ bíi aleikum ọlọ́run ló fi ṣe sàrà fún yín fàákì bìlú fàgbàlú sọ̀dàkọ́tàhù fàgbàlú sọ̀dàkọ́tàhù ẹ tẹ́wọ́ gba sàrà ọlọ́run ọ̀rọ̀ pé kèfèrí kan dín lọ́wọ́ is not an issue is not a point to disqualify you láti kírun kọ́sírù. ajá sí pé inikhiftum an na kum ladhina kafaru laysa bi shart kì í ṣe májẹ̀mú nínú ṣẹ̀ríà tó o bá ti rin ìrìn àjò ẹni ìrìn àjò òlẹ́tọ̀ láti dín òun rẹ kù kèfèrí dí ọ lọ́wọ́ ni o kò dí ọ lọ́wọ́ ni o tó o bá ti lè rìnrìn àjò ntọ́ wọ ìrìn àjò o ti lẹ́tọ̀ láti dín ìrun kù ìrun tó wà ta ni ó tó wá sọ ọ́ ànábì náà mà ni súnà náà mà tún ni torí wípé ńgbọ́ ọlọ́run ní ẹ̀lẹ́ṣẹ̀ láti dín òun kù àti gbàgbọ́ lọ́wọ́n ọ̀dà kọrùn wákàtí márùn-ún ní kùránì kò dákọ̀ lórí kò dákọ̀ áṣírí báwo ló sì fẹ́ dínkù sọ. ṣé ìnàró nìkan ló kì í bẹ́ẹ̀ ni ó fi rùkú àti sùjúdù lẹ̀ àbọ̀ mú ìnàró àti rùkú ó fi sùjúdù lẹ̀ ọ̀dà Raka méjì ìtàsùnbá mélòó ló kì í bẹ ọ̀fẹ́ dèrò kù ní o ọ̀sìn fẹ́ lo súnà níbí ọ̀fẹ́ làdíìsì mélòó ló kì í rákà méjì àsùnbá mélòó ló kì í nu àyílà àlàsárì magiribi ìṣáì tó fi sọ pé ó dínkù ṣé tọ́ bá sá ti kí rákà kan só ti dínkù náà nu òkúkú dínkù náà nu àbí tọ́ kí rákà mẹ́ta dípò rákà mẹ́rin ó ti dínkù náà nu ntɔlɔni adi ku hadisi náà lɔ sɔ ewɔ ladi ku wọn lade daso baa ku wo abɛɛri ba wo suna wɔni madi aso baa ku wo madi magiribu ku wo ɔwɔ mɛta kpee lɔ asiri and ishai ɔwɔ ani kurani nìkan ni wọn ma lu òní lu hadisi o si n kírun òǹkírun kọ́sírù fún wípa tó bá ń dìrò kù sàrá ni tó lọ ṣe fún wa ẹ bá a máa gun plane kẹ́ fi ṣe ìrìn àjò ẹ bá a máa gun ọkọ̀ ojú omi kọ́mọ̀ sí wàhálà kẹ́ máa wọ luxurious bọ́ọ̀sì kọ́mọ̀ sí wàhálà tẹ́ bá ti ṣe ìrìn àjò ẹ gba sàrá ọlọ́run àbọ̀ ọkọ̀ sàrá ọlọ́run lọ́wọ́ ọlọ́run fẹ́ fún ọ ní nǹkan ọwọ́ akọ̀ pé ara o ò ní díẹ̀ ta ni ọ tó fi ní díẹ̀ وبالإضافة إلى ذلك فإن الآية نص صريح في صلاة القصر ní àfikún sí yẹn dájúdájú àyà yìí ó jẹ́ ọ̀rọ̀ nasun ó jẹ́ ọ̀rọ̀ kan sọ̀rí ọ̀rọ̀ tààrà fi sọ̀láàtì kọ́sìrì nípa àrùn kọ́sìrì ni fakọ́t nìkan dùn náà sọ̀láàtì lè jámù kò tún sọ nípa jámù o kò tó sọ nípa sọ̀láàtù lè jàmọ̀ ẹ̀ wa kayfa najma bayna salatayni lawla kaunuha fi sunnah ọ̀nà wo la lè gbà kí ìrun méjì papọ̀ tí ìbá gá sí pé inú súnà láti rí ọ̀wá ni ntọ́ ọba ti rí àyà rẹ̀ nínú kùránì òun ní lò olóòrí àyà pé jésù ń padà bọ̀ so orí àyà jámúù tó ń kí so orí àyà rẹ̀ máa tanra rẹ̀ jẹ ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún tá a fi mọ̀ pé súnà yàtọ̀ súnà ọ yàtọ̀ kò ṣeé fi wé ọ̀rọ̀ tàwọn àfáà súnà iṣẹ́ tó sì ń ṣe pẹ̀lú àlùkùránì òun gan fún ara rẹ̀ ó tó iṣẹ́ tí kùránì fẹ́ dá ṣe òun gan tó dá ṣe kùránì tó nǹkan ṣe léèwọ̀ àdìsí náà tó nǹkan ṣe léèwọ̀ kùránì ó tó nǹkan ṣe ní ẹ̀tọ́ àdìsí náà tó nǹkan ṣe ní ẹ̀tọ́ tí kùránì ò ní bá dá sí méjèèjì sì lágbàgbọ́ ntọ́lọ́mba ṣe léèwọ̀ tó ṣe ṣe èèwọ̀ ni ntọ́lọ́mba ṣe lẹ́tọ̀ọ́ àti tóbi iṣẹ́ bá ṣe lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ ni o ò ní sọ pé ńgbà tó ti rí inú kùránì ò ní lò ẹ tún gbọ́ eléyìí kùránì sọ pé àfàmú bí bí bí àdìsí ṣe ń bó ṣe ń bó ṣe ń ọpẹ́rẹ́tì pẹ̀lú kùránì wá ní o àbí now ọ̀rọ̀ kọ́sírù ẹ̀ ti rí bá àdìsí ṣe ṣe yanjú ẹ̀ kó tó ṣẹ̀wá gbé ọ̀rọ̀ jámù wá lọ́tọ̀ fún ara rẹ̀ kò fẹ́ kan sí ọ̀rọ̀ jámù ní kùránì kí irun kan lákòókò rẹ̀ níbẹ̀ ló kùránì irun kọ̀ọ̀kan ti ní àkókò rẹ̀ èyí tí ń bẹnu kùránì nu kò sọ̀rọ̀ jámù ń bẹ inú àdíìsì láti rí jámù ẹtúra wẹlé náà ń Suratul Maida ayé ẹlẹ́ẹ̀kẹta Allah sọ pé húrìmọ̀tì alaykum àlìmẹ́yìtàtú wàdàmù wọ́n ṣe eré wọ̀ fún yín òkú mbete gbogbo ẹran tí ń mé tó kú fún ara rẹ̀ níjẹ́ mẹ́ta wàdàm àti ẹ̀jẹ̀ èèwọ̀ ní òkú mbete èèwọ̀ sì ní ẹ̀jẹ̀ tọ́yì àfa olóòní lu àdìsí kò yẹ kó jẹ ẹja ẹja òkú èkó sandini àwọn edé gbígbẹ edé tó ń jẹ òkúńbete lọ́pọ̀lọpọ̀ rẹ̀ kò yẹ kó o jẹ́ torọ́lọ́ ni ọmọ jẹ kúńbete. fàbáyà náà ti súnà àlèkàwòlì ìyà súnà ọlọ́rọ̀ ìyẹn ni pé àdìsí ànẹ́bì tó sọ ọ wá ṣàlàyé pé anamayi tataljarọ́dá wasamak wípé òkúńbete tata òkúńbete ẹja ẹ̀tọ́ ni. E súnà lọ́wọ́ á ṣe lálàyé báwọn ọlọ́run ní ẹ̀mẹ́dẹ́gùn bété àti gbọ́n tó lọ ń wí àmọ́ tẹ́jà bá kú fún ara rẹ̀ kò kú gífà máa jẹ́ ń sò ẹja irú ẹja yòówù orí ó jẹ́ tó bá kú fún ara rẹ̀ pé ẹja yìí ó sì yẹ kí n pa ní o ta ló yẹ kí ló yẹ kó o pa tata máa jẹ tata ń sò àwa làwọn èèjẹ tata ẹ̀tọ́ ni tata nínú oúnjẹ àlejò pàtàkì tata jẹ́ lókè ọ̀yà tata ẹja ọjà àyè ni ó ni mọ́bèrè tá lọ́pa òkú èkó mọ́ òní díẹ̀ pé ẹja òkú èkó tàbí béèrè àtàyè àtòkù ẹ má di òkú ń gbètè kó o lè mọ ipò tí súnà níbí wà kó o lè mọ̀ pé ọlọ́run náà ló tún ń sọ̀yún lórí àwọn òjíṣẹ́ rẹ̀ walikabd watihal ẹ̀dọ̀ àti àwọn ẹ̀dọ̀ àti àwọn tọ́bárí ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ máa ń jáde nú ẹ̀ àwọn náà òun náà máa ń sun ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ nú ẹ̀dọ̀ ẹ̀gẹ̀ tí ń bẹnú àwọn ẹ̀tọ́ ni jíjẹ ni súnà tó olóòní lónìí o ò sì ń jẹ́dọ̀ bàbá ò ń jẹ́dọ̀ ò ń jà wọ́n ó ní ó ní ògán olóró lẹ́nu rẹ tí ò léegun súnà ló sì súnà ló sì ṣe fún ọ o sì lóò ní èso súnà o sì ń jẹ́dọ̀. nítorí pé ànábì sọ pé wúhì láti lànà mọ ìtàtà ni wàdàmá ni wọ́n ṣe òkú bete méjì fún wa ní ẹ̀tọ́ wọ́n sì ṣe ẹ̀jẹ̀ méjì fún wa ní ẹ̀tọ́ àlìjàràdù wàlìhìtàn tata àti ẹja òkú bete méjèèjì jíjẹ ni wàlìkàbdù wàtúhàl ẹ̀dọ̀ àti àwọn méjèèjì ẹ̀jẹ̀ inú wọn onídìkú fún dànù jẹ́ ẹ̀tọ́ ni akharajahu alibayhaki wagairuhu marfuwan wa mawkufan àti ẹlòmíì wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wá ní ọ̀nà méjì kẹlẹ mọ̀ pàmò àfa àti ṣiṣẹ́ jìnnà wọ́n ní wọ́n gba àdìsí wá ní ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ marfuwan ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀rọ̀ náà wọ́n gbé dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run gbọ̀n pé lágbájá gbà wá lọ́dọ̀ lamarin lamarin lamarin gbà wá lọ́dọ̀ tàmẹ̀dò tàmẹ̀dò sọ pé mo gbọ́ sọ pé àádá mọ̀rùfù wà mọ̀rùfù nù. wọ́n tún wá gbà wá túrú fan wọ́n tún gbà wá ní fan ìtumọ̀ ni pé ọ̀rọ̀ yẹn pin sọ́dọ̀ kò dọ́dọ̀ mà lágbájá gbà wá lọ́wọ́ lamọ́rin lamọ́rin gbà wá lọ́wọ́ tàmẹ̀dò tàmẹ̀dò gbà wá tàmẹ̀dò gbà wá lọ́wọ́ sàhábà kan òun wá sọ pé wọ́n ṣe ẹ̀jẹ̀ méjì ní ẹ̀tọ́ fún wa wọ́n sì ṣe òkú mbete méjì ní ẹ̀tọ́ fún wa ẹ̀tú wa máa gbọ́ o kí ẹnìyàn kọ́ máa fà wọn ò fi àkó sínú ayédèrú súnà wa ìsìnádùn lè mà òkú sọ̀hìn wọ́n níṣẹ́ wá rí transmission ti mọ̀kúf òun ló lọ́láàfíà àwọn tí wọ́n gbọ̀rọ̀ ń wá látọ̀dọ̀ sàábé ẹ̀gbàwá àti wọn òun ló fẹsẹ̀ rinlẹ̀ èyí tí wọ́n wá fi tì sọ́dọ̀ òbí sí ọlọ́run yẹn òun ò fẹsẹ̀ rinlẹ̀ ṣètúrí báwọn àwọn atọ́ọ̀fẹ́ gbọ̀rọ̀ wọn nìyẹn o ni wọ́n ń pa bìnà yàbìdún ẹ̀ fún ọ yìí o. lẹ́yìn náà wọ́n tún wá ní wàhùwà fi hukumul marfu' tòun ti bó sì wá dá sí pé mọ̀ọ́kùfù rẹ̀ ló fẹsẹ̀ rí lẹ́hùn wọ́n gbé sí orí ìdájọ́ mọ̀rùfù ni ìyẹn ni pé lọ́dọ̀ àwọn àfáà wa la fi ní ọlọ́ọ̀kéw kí wọ́n tó máa pè ọ́ ní ustaasu kọ́ ọmọ yàtọ̀ láàrin àwọn àdìsí náà wọ́n gbà pé tádìsì kan bá jẹ́ mọ̀ọ́kùfù tó ga sí pé ọ̀dọ̀ sàbẹ́ ló pin sí wọ́n wà ní àdíìsì yìí o ṣé àgbéka orí ìdájọ́ ọmọ òkúfù ni àbá àgbéka orí ìdájọ́ ọmọ òfúwù wọ́n wà wòye sí kí làdíìsì yẹn sọ gan tó bá ga sí pé ntàdíìsì yẹn sọ ó jẹ́ nǹkan tí ìyẹn ò lè sọ ordinarily nínú làákàyè rẹ̀ àfi kó ìmísígbà lọ́dọ̀ ọlọ́run wọ́n àgbéka orí màrúfù sótìyé wọ́n gbé ọ̀rọ̀ yẹn ka orí màrúfù pé à ọ̀rọ̀ yìí kọjá ọ̀rọ̀ ordinary o míyàn bá rí ìmísí gbà kò lè so léyìí o agasi pé definitely sàbẹ̀ yìí ó gbọ́rọ̀ lẹ́nu ànábì ni àmọ́ ńgbà tí ń rìpọ́ọ̀tù ẹ̀ fún ẹni tó gbà wá lọ́dọ̀ rẹ̀ kò kàn disclose pé ọ̀rọ̀ ànábì ni òun ti gbọ́ ni àbáwọ̀ àmọ́ pé wọ́n ọ̀rọ̀ yìí ọkọ̀ jẹ́ ẹnu ẹ̀ kọ́nà ó ṣe nǹkan léèwọ̀ kẹ́nìkan wá sọ pé méjì méjì méjì kan tún jẹ́ tọ̀ méjì mi náà tún jẹ́ tọ̀ ọkọ̀ jẹ́ ẹnu wa àfi kó gbọ́ lẹ́nu ànábì ṣùgbọ́n a sọ pé sí hukumu limarfu ọ̀rọ̀ yẹn o alimakuf fi hukumu limarfu pé lóòótọ́ sáàbẹ̀ ló sọ ṣùgbọ́n tàdé orí ẹ̀ ni pé ànábì ló sọ torí pé kò sínú ọ̀rọ̀ tí ẹnikẹ́ni níkápá láti sọ lọ́dọ̀ ara rẹ̀ àmọ́ ọ̀rọ̀ tíyàn níkàtá láti sọ lọ́dọ̀ ara rẹ̀ kì ṣe bíi kọ́nà ń ṣe nǹkan léèwọ̀ kò ṣe lẹ́tọ̀ ìmọ̀ sọ̀rọ̀ di kẹfìrí ni kọ́nà ń ṣe nǹkan kan ní èèwọ̀ kí wọ́n ṣe lẹ́tọ̀ àbí kọ́nà ń ṣe nǹkan kan ní ẹ̀tọ́ kí wọ́n ṣe ní èèwọ̀ ọgbọ́yọ̀ gà sí pé ànábì ló yá aṣọ ló kù òun nìkan ló tún ní ọtọ́rítì láti tún sọ nǹkan kan di èèwọ̀ àbí láti sọ nǹkan kan di ẹ̀tọ́ yàtọ̀ sí ní tọ́lọ́wọ́n bá sọ náà ní Kùránì. so lianahu láàyò kọ́ lù mí kí balẹ̀ ráàyè ẹ̀dí báwọn wọn ọrọ pé irú ọ̀rọ̀ yìí wọ́n yé sọ ọ́ òye lásán o gan fi pé tata òkú nbete tata òkú nbete ẹja ẹ̀tọ́ ni túrú wáàyè ló fi mọ̀ wípé ẹdọ àwọn ẹtọ wọn ò bá sun ẹ̀jẹ̀ sí wa lẹ́nu ẹ̀tọ́ ni. ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà àyà ọlọ́run tó sọ pé ìyẹn Suratul An'am àyà 145, forty five ẹ̀túgbọ́n tó lọ́n sọ ń bẹ̀ ọlọ́run ní kúl ìwà ànábì sọ fún wọn la ajidu fi ma uhiya ilayya muharraman la ajidu fi ma uhiya ilayya muharraman ala ta'imin yat'amuhu sọ fún àwọn èèyàn èmi ò rí la ajidu èmi ò rí o fi ma uhiya ilayya nínú tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí mi muharraman èmi ò rí kinní kan bẹ́ẹ̀ tó jẹ́ ìwọ̀ o ala ta'imin fún ẹni tó bá fún ẹni tí ń jẹun yẹtì amúhù tó fẹ́ jẹ o èmi ò rí nǹkan kankan nínú tó lọ́ọ́ fi ránṣẹ́ sí mi tó jẹ́ èèwọ̀ fún ẹni tó fẹ́ jẹ oúnjẹ kan ìlà àyàfi yẹn ni pé gbogbo ohun tá à ń jẹ láyé pátá èmi ò rí kankan bẹ̀ tó jẹ́ èèwọ̀ o fún ẹni tó bá fẹ́ jẹ kó máa jẹ́ nsò àyàfi ìlà àyẹ̀kú nàmẹ́ta àfi kó jẹ́ kùnbètè mo rí yìn ntọ́lọ̀ fúnrẹ́sẹ́ sí mi pé èèwọ̀ ni ó dé àwòdàmán masfuhan mo tún rí i pé ẹ̀jẹ̀ tó bá ń sàn ẹ̀jẹ̀ sísàn èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ tó bá ń sàn ẹ gbọ́dọ̀ jẹ àwòláhàmà kìnzírin tàbí ẹrẹ ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ mo rí yẹn náà nínú wáàyí wípé èèwọ̀ ni fa innahu rijisun dájúdájú àwọn tí mo kà á lẹ́yìn ẹ̀gbin ni wọ́n o àwòfíìsìkọ́nù tàbí ìbàjẹ́ ni wọ́n o òhe ńlá lè gbọ́ eré ńlá ibi tí wọ́n pa fún nǹkan mi lẹ́yìn ọlọ́run èèyàn má jẹ́ o fàmàtúrà ẹni tí wọ́n bá fi ìnira kàn fàmán òtútúrà ẹni tí wọ́n bá fi ìnira kàn ìnira ẹbí gbéra báàgìn yàtọ̀ sẹ́ni wá àràmù lọ wàlá àádìn yàtọ̀ sí ẹni tó tayọ ẹnu àlà tó jẹ àlàálì tán tó tún lòun wá fẹ́ fi ẹlẹ́dẹ̀ tọ́pù ẹ̀ ó ti jẹ màálù tán ó tún wá fẹ́ fi òkúńbẹ́tẹ̀ ẹran tọ́pù ẹ̀ ẹni tẹ́ ń bá fìnira ibi kan tí kìí ṣe ẹni tó wá àràmù lọ tí kìí ṣe ẹni tó tayọ ẹnu àlà tí ìnira ibi yẹn wá tó bá wá mú jẹ ọ̀kan nú àwọn àràmù yìí fa inna rabbaka gọfúrún rahim dájúdájú olúwa rẹ aláforíjì ni o ó máa foríjì asaa àṣàkẹ́sì ni o tún máa ọ ni lórí rẹ kò ní jẹ ọ níyà nítorí wípé wọn fìnira ibi kan ọ ni wọn tì ọ mọ́lé wọn ò ọ jáde ẹni tó wá rí nǹkan gbé fún ọ ẹlẹ́dẹ̀ ló gbé wá sì fẹ́ pọ̀ ọ́ mọ̀dẹ̀kẹ́ bí ọ̀pọ̀ ọkú jẹ ìwọ̀nba tí ó fi gbé ẹ̀mí rẹ̀ ró lásìkò yẹn sotiye ànẹ́bì ní èmi ò rí nínú ntọ́lọ́ fi ránṣẹ́ sí mi tó pè ní èèwọ̀ fẹ́ẹ́ tó bá fẹ́ jẹ́ àyàfi ọwáka maita òkú mbete dama ẹ̀jẹ̀ sísan aw laama khiziri tàbí ẹran ẹlẹ́dẹ̀ hmm. sọ̀wọ́ haramu nu. No sọ̀wọ́ so, tó jẹ́ haramu nìyẹn ẹ̀yin mùsùlùmí. thumma jaa'ati sunna thumma jaa'ati as-sunna sunna wá dé faharamati aṣíà sunna wá ṣe àwọn kìnnìkan ní èèwọ̀ lámùtú zikar fi hadhihi ilé àyà àwọn nǹkan kankan tí wọn dá kọ nínú àyà yìí kàkọ́ òlìhì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ògì sí ọlọ́run tó sọ ọ́ sallallahu alayhi wa sallam àní ibn abbas látọ̀dọ̀ ọmọ abbas kọ́ọ̀la ó sọ pé nàhà rasulullahi sallallahu alayhi wa sallam ànábì kọ̀ ànkúlì zìnnàbìn mìnàsíbà ànábì kọ̀ fún wa láti jẹ gbogbo ẹranko abìjàwàrà tó ní nerve tó ní eyín tó lè fi mú ẹran mọ́lẹ̀ ẹranko abìjàwàrà tó ní eyín tó lè fi mú ẹran míì mọ́lẹ̀ màálù òní ewúrẹ́ òní àgùntàn òní ẹnu eyín gbogbo eyín tí wọ́n eyín tí wọ́n fi jẹ koríko ni wọn ò lè fi bu ẹran mọ́lẹ̀ àmọ́ lógìnì ni ajá ni ẹkùn ni kìnìún ni. ìkòkò ni ọwọ́ àṣẹ ń ìkòkò ìwọ́gbẹ́ ti di kòkò òun kinu kìnìún ìwọ́gbẹ́ ti di kìnìún intanẹ́ẹ̀tì sọ yìí pé ankuli ọ̀dà ankuli zinabi minasiba anẹ́bì kọ̀ fún wa láti jẹ gbogbo ẹranko abìjà tó ní eyín tó lè fi mú ẹranko ẹgbẹ́ rẹ̀ kì í yẹn nìkan o. wà á ń kú lìvì mẹ̀kìlábìn mìnàtọ́ìr ànábì tún fún wa láti jẹ èyíkéyìí ẹyẹ ẹyẹ tóun náà ní èékánná tó lè fi mú ẹyẹ ẹgbẹ́ rẹ̀ bí àṣá tí ó fi èékánná tí ó fi mú ọrùn ọmọdé síkún àti kíni. atigu kú àtàwòdì àwọn alùsùnà ntànẹ́bì sọ ní òjá jẹgún ní òjá jákàlà gbogbo ẹrú ọba wa bá a bá jẹgún á dòdò á kàdún a bá jẹgún á kà á àmọ́ nítorí ọ̀rọ̀ òdì sí ọlọ́run tó ti sọ pé èyíkéyìí ẹyẹ tó bá fi ń mú ẹyẹ ẹgbẹ́ rẹ̀ ẹ̀túngbà míì kùn àdìsí yẹn muslim ló gbà wá o wàfilibad nínú ọ̀kọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí gẹ́gẹ́ àhàdìsí òkùrọ̀ àwọn àdìsí míì tún wá o fi náà yà ní dhalika tó tún ń kọ àwọn nǹkan fún wa ka hadisi anasin bí hadisi anas kọ́ọ̀la ó sọ pé lámà fataha rasulullah sallallahu alayhi wa sallam khaybaran nígbà tí ànábì tó sí ìlú khaybar tọ́lọ̀ ń gba ìlú khaybar fún ìlú khaybar asọ́kúná humuran ọwọ́ wa ba kẹ́tẹ́kẹ́tẹ́ kan ọwọ́ wa ó ba kẹ́tẹ́kẹ́tẹ́ kan kọ́ọ̀rì jaminali kọ́ọ̀rìyà kẹ́tẹ́kẹ́tẹ́ tó jáde láti inú ìlú ọlọ́run gbà lóhùn fún wọn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wá nínú ọ̀nà wa nílùú tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ wá jáde ọbọ sí wọn lọ́wọ́ à ọbẹ̀rẹ̀ fatọ̀báhánà mi ni hà apá àṣìṣe fanada munadi rasulillahi sallallahu alayhi wa sallam ní nígbà náà ni olùpèpè tí ànábì rán pé kó wá pè wá ló pariwo tó ló lọ́gun ló sọ pé Allah ẹgbọ́n o inna Allaha dájúdájú Allah wa rasulahu àti òjíṣẹ́ rẹ̀ yẹni ha yanikum aniha àwọn méjèèjì wọ́n kọ̀ fún yín láti jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ o fàyínà àríjìsùn ẹ̀gbin ni o mẹ́ni amali ṣaitọ́ọ̀nì inú ṣéèṣù ló wà o kò sì sí àyà àmọ́ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ní kùránì kódà ní súnmọ́ ní kárí àyà tí ó ní ká jẹ ní Quran torí pé ọlọ́run sọ pé òun dáwọn ràkúnmí àtàwọn kẹ́tẹ́kẹ́tẹ́ fún yín kẹ́ ẹ máa fi kẹ́ ẹ máa fi gbé ẹrù kẹ́ ẹ tún máa jẹ nínú rẹ̀ nínú èwo nínú ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ náà ni hadíìsì ló wá ká mọ̀ wípé ọlọ́run òkú kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ ẹni yìí sọ bẹ́ẹ̀ pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ yẹn yanhayanikum aniha àwọn méjèèjì wọ́n kọ̀ fún yín o láti jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ o fa innaha rijisun min amal shaitan ẹ̀gbin ni o nínú iṣẹ́ èṣù ló sì wá o ẹ má jẹ o wọ́n sì ti ṣe gíní wọ́n ti ṣe ọbẹ̀ fa ukifi atirikuduru bima fiha ìkòkò ọbẹ̀ wọn wọ́n kàn dojú ẹ̀ dé ni ìkòkò tí wọ́n fi ṣe kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n kàn dojú ẹ̀ dé ni fa wa iná latafuru bímọ fìyà wọ́n ní ọbẹ̀ yẹn sì ti jiná tó ń sọ sọkọsọkọsọkọ sọkọsọkọsọkọ nígbà tẹnu ń fi dé ni wọ́n yí dànù wọ́n sọ pé mu àyà kùránì tó sọ bẹ́ẹ̀ wà mú wa wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn táyà níbí ran wọn ò ní kó àyà kùránì wà wọ́n yí ìkòkò ọbẹ̀ wọn dànù straight tàbá ti wá sọ̀rọ̀ kan fún ọ a wà ní ká mú àyà Kùránì wà lórí ẹ̀ àwọn sàábé làdísì ká lọ́wọ́ kò yìí ànábì lọ àbáyà àbáyà Kùránì lélẹ̀ ìbádìsì lélẹ̀ wọ́n sọ fún wọn pé ànábì sọ wọ́n sì yí kòkò ọbẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ wọn wọ́n sì yí dànù àkàràjáwò àṣekan ẹ̀ẹ́d tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ilé kẹ́tẹ́kẹ́tẹ́ ilé pé èèwọ̀ ni bukhari àti muslim ló gbà wá wàkọ́ olùhù àpẹẹrẹ keje rèé o ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé kúl sọ ẹtú máa gbáyà yìí o sọ man harrama zinata Allah ta ni ẹni náà tó fẹ́ ṣe ohun ọ̀ṣọ́ ọlọ́run ọ̀ṣọ́ ọlọ́run tó lọ́n fi ṣe ọ̀ṣọ́ fún wa ta lẹni náà tó fẹ́ ṣe ní èèwọ̀ ẹlẹ́tì akọ̀rọ̀jà lé ìbàdí ọ̀ṣọ́ èyí tí ọlọ́run mú jáde fún àwọn ẹrúsìn rẹ̀ ta lẹni tó fẹ́ ṣe léwọ̀